ìṣiṣẹ́ fáyẹ̀mí túdé ń ṣe gbogbo ẹ̀ ewé túdé gangan tó wá rè. ewé túdé rè. màá gbà yín ná. ewé túdé rè. tó wá kí n pẹ́ kú rọ̀lẹ́ níbi gbogbo tí ẹ bá tún ti ní àǹfààní láti wò wá ẹ sọ pé ó tójọ́ mẹ́ta tí ẹ ti bá wa pàdé lórí ẹ̀rọ agbágbé yìí a ní ká máa ṣe gbogbo ẹ̀ pápápá nítorí àmọ̀gbà tí àwọn bọ̀dá Lai Muhammed tí wọn ó tún bá wa báyé Facebook jẹ́ bí wọ́n ti báyé Twitter jẹ́ èmi ti sọ lákàìmọye ìgbà pé gbogbo àwọn tí ń báyé Nàìjíríà jẹ́ tí wọn ò fẹ́ kí Nàìjíríà gòkè àgbà mi ò ní ṣépè o àmẹ́nu mi ò ní gbófo báyé tiwọn náà ò ṣe wá ní bàjẹ́ ó wà lọ́wọ́ Ọlọ́run tó dá ayé àtọ̀run mi ò ní sọ jù báyẹn lọ torí mi ò ní sọ jù ń sìn ẹ lókìkí ọlá tún ti ń ṣépè mo dẹ̀ ti ní mi ò ní ṣépè mọ́ àmọ́ gbogbo àwọn tó ń ba Nàìjíríà yìí jẹ́ kí ló tiẹ̀ kàn mí pẹ̀lú nàìjíríà gan am I what's wrong with me gbogbo àwọn tó ń ba ilẹ̀ yorùbá yìí jẹ́ tí wọ́n fẹ́ jẹ́ kí ilẹ̀ yorùbá kó dé ipò àgbà tí wọ́n fẹ́ jẹ́ kí ilẹ̀ yorùbá kó dé ipò tó yẹ kó dé ẹ̀yin nu ọlọ́run ọlọ́run tí mo ń ṣèdájọ́ ẹni tí ń fi eyín pin ẹran bẹ́ẹ̀ ṣe ń fi eyín pin fún ọmọ yorùbá lórílẹ̀‐èdè nàìjíríà yìí ọlọ́run ni ó ṣèdájọ́ yín olójó máa dùn lórí burúkú Kóìkí yẹn àti àkàndá ọ̀rọ̀ kàǹkà wí koko táwọn méjèèjì bọ̀ tà tí wọ́n wá mú di ara wọn báyìí tí wọ́n fẹ́ sojú ara yẹn I'm not going there today mi ò ní lọ bẹ̀ yẹn lónìí ọ̀tọ̀ níbi tí mò ń lọ ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣe bí etí a gbọ́dọ̀ ṣe bí ìgbà pé tiwa ti di sí i torí pé àwọn tí wọ́n ń support movement Yorùbá nation wọ́n ń ṣòmùgọ̀ wọ́n ń ṣọ̀dẹ̀ tẹ bá wá sọra yín dọmọ kéékèèké tẹ wá ń ṣe rádaràda jágbajàgba játijàti bígbà pé ẹ kàn ń tèké wọn for granted bígbà pé ń fọpọlọ wọn ṣeré ni àwọn èèyàn tí wọ́n pa family members wọn ti tí wọ́n dẹ̀ decide láti máa support movement ẹ̀yin kí Yorùbá nation tẹ́ ń fẹ́ kó lè bá wá sí ìmúṣẹ ẹ wá ń ṣe játijàti kò sí problem adúódè yín láwọn ibì kan adúódè yín láwọn apá ibì kan ṣùgbọ́n àti ìrẹ́dí filẹ̀ adúódè yín láwọn apá abì kan ṣùgbọ́n àti ìrẹ́dì à ń bọ̀ ńbẹ̀ ẹ já ṣe yorùbá rẹmẹdì lónìí nígbà tí mo ṣe fídíò lánàá mo promise àwọn èèyàn wa pé mò ń bọ̀ mo ní mò ń bọ̀ ní ìrọ̀lẹ́ yìí láti wá báwọn èèyàn sọ̀rọ̀ lórí àwọn ààbò ilẹ̀ yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà lábroad pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà lábroad ẹ̀yin rówó àti ṣe ẹ̀yin lówó láti ṣe ìyẹn ò fi bẹ́ẹ̀ tọ̀dọ̀ ìyẹn ò fi bẹ́ẹ̀ kàn mí tààrà ẹ̀yin lówó láti ṣe ṣùgbọ́n àwọn kan ló wà níbi abúlé tó ti ń pààyàn yẹn àwọn kan ló wà ń bẹ̀ tó jẹ́ pé wọn lóko wọn lódò wọn ò níbòmíì tó ń gbé ju bẹ̀ yẹn lọ báwo làwọn yẹn ṣe fẹ́ survive attacks tó ń wáyé lórí ọ̀rọ̀ wọn lójoojúmọ́ ẹ wo iye èèyàn tó pa ní gangan ọ̀rọ̀ attacks tó wá ń wáyé nílẹ̀ yorùbá yìí ó wá ti dàbí ọ̀rọ̀ ọkú tí ò ní fún yín ní notification tí ó fi wọlé wá àwọn tó ń attack yín two four seven wọn ò ní send yín ní signal tí wọ́n á fi wọlé wá bá yín so what are you now saying tá a bá wá ń sọ pé kí kálukú ó lọ rèé dúró síbi tí wọ́n á ti wá ọ̀nà àbáyọ ààbò fúnra wọn ń sìn á dàbí ẹni pé à ń jam talk ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ni ò lè wálé láti abroad torí wípé problem ti dé torí pé wọn mọ̀ bóyá táwọn bá dé nàìjíríà ń sìn wọn á já wọn gbé ẹni ẹlẹ́ni tó lọ UK tó lọ Amẹ́ríkà tó lọ Germany tó lọ ọ̀sù tó lọ wá owó ó wá rówó náà tán ṣé kó tún wá kó wá síbi tí wọ́n á ti jí gbé gbogbo owó tó ti lọ fi almost twenty five years of or his or her age ṣiṣẹ́ kó tún wá gbà lọ́wọ́ ẹ̀ lọ́sàn kan òru kan bó ṣèmi náà mi ò ní wálé irú ẹ o ṣùgbọ́n ọmọ Yorùbá tó bá wà labroad tó bá ń bẹ̀rù àti wálé mo sọ́ọ̀rì láti sọ bóyá kí n sọ pé ọmọ àlè Yorùbá ni yes i'm i'm serious because tí wọ́n bá wà labroad tó olóòfẹ́ wálé nítorí mọ́ ṣe ń jáwọn èèyàn gbé tó takú sọ̀hún yẹn ṣó ò ní mọ̀lẹ́bí ń bí tí ogun bá dé tí wọ́n rò pé o ní blue passport pé o ti di American citizen UK citizen eh, kìnnì kan citizen àwọn family members ẹ tó wà ń bí ń kọ́ mọ̀mọ́ rẹ̀ ń kọ́ bàbá ń kọ́ àbúrò ń kọ́ ẹ̀gbọ́n ń kọ́ gbogbo àwọn èèyàn tó fi ilẹ̀ ń bí ṣé o lè o lè avoid láti jẹ́ kí gbogbo wọn parun ọlọ́run ní jẹ́ ká parun nílẹ̀ yorùbá yìí ìdí nìyẹn táwa fi wá lọ káàkiri pé ká má bàa wá parun ká má bàa wá ṣègbé kí àwọn tó jẹ́ ọ̀tá wa yìí kí wọ́n má bàa yọ ayọ̀ ṣẹ́gun lórí ayé yorùbá ńlọ já mọ́ lọ káàkiri ká mọ́ wá kí fún yín èmi ò wá wá fẹ́yìn ẹ wà ní abroad wo bẹ́yìn náà bá wá fẹ́ fẹ́ jàǹfààní ń bẹ̀ no problem mò ń wá fún àwọn tí wọ́n wà nú oko ibi tí àwọn attacks yẹn ti ń wáyé táwọn yẹn ò lówó láti fi lè ṣoògùn abo mò ń wá fáwọn tí wọ́n lówó láti fi lè ṣoògùn abo torí pé ẹ̀yin lówó bí wọ́n bá sọ pé mú wá mílíọ̀nù náírà wá ní ìsìnkú wọ́n fẹ́ fi wẹ̀ yín wọ́n fẹ́ fi sin yín wọ́n fẹ́ fi oró yín ẹ lè rí kólẹ̀ ṣùgbọ́n àwọn kan wà nínú oko yẹn àwọn ìyá kan wà ńbẹ̀ tí ń yan gààrí tí ń yan ẹja tí ń tí ń tí ń gbìgẹ́ táwọn yẹn ò ní too much money wọn ò lówó láti fi lè ṣoògùn tààrà ṣáwọn yẹn ò deserve láti gbélé ayé ni torí àwọn yẹn mo ṣe ń ṣe fídíò tìrọ̀lẹ́ yorùbá rẹ́mẹ́dì tìrọ̀lẹ́ yìí máa dá lórí òjòrí ó máa dá lórí ọ̀rọ̀ ààbò fẹ́ẹ̀nì kọ̀ọ̀kan torí ibi tá a dé dúró mo sọ ọkọ fún yín lálẹ́ àná lórí fídíò mi mo ní pé èmi ò lè advice yín kẹ́ ẹ lọ rà bọ́n gbogbo ẹ̀yin tẹ́ sọ pé à ẹ já wa náà lọ rà bọ́n ha àwọn tẹ́ ẹ fẹ́ bájà wọ́n mọ orúkọ tí bọ́n ń jẹ́ ẹ̀ ṣé ẹ ti gbàgbé ni òkè ẹ ti jẹ́ wa bí yín tẹ́ bá tiẹ̀ wá tọ́lọ́mbá wá pèsè fún yín tẹ́ bá rówó rà bọ́n ńgbẹ̀ bá yan ọ̀tanú ẹ̀ tán kí ló tún ṣẹ́kù ìdí nìyẹn tẹ́yìn náà gbọ́dọ̀ dúró kakaraka ẹ gbọ́dọ̀ dúró pé òkè tí n bá tiẹ̀ rówó rà bán ẹ jẹ́ n fortify ara mi fortification lolóyìnbó ń pè ẹ jẹ́ mi náà wẹ ara mi kí n dira mi kó dúró dáadáa torí tó bá lo fẹ́ lọ rà bán sí bóyá o ra AK forty seven àbúrò àwọn ráìfù onílílọ yẹn nígbà tó bá yin ọta tí ń bẹ́nu ẹ̀ tán kí ló tún ṣẹ́kù bọ̀bọ̀ tí wọ́n pa ní ìgangan bọ̀bọ̀ àmọ̀tẹ́kùn tí wọ́n pa yẹn ó níbọn lọ́wọ́ náà ìgbà tí ń yìnbọn fún yìnbọn fún yìnbọn fún tí ìbọn ò rán tó náà yìnbọn yìnbọn yìnbọn tí ọta inú ìbọn owó ẹ̀ tán wọ́n wá lé wọ́n dẹ̀ bá wọ́n dẹ̀ pa wọ́n du bí ẹni tó du ẹran ni kì í sọ̀rọ̀ tó yẹ ká máa sọ ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ kẹ́ ẹ lè ibi tí nǹkan ti bàjẹ́ dé ní kọ́ńtì yìí ọ̀pọ̀lọpọ̀ á ní à kò yẹ ká máa sọ tá à ń dojúkọ níta kò yẹ ká máa sọ síta tá a bá sọ àwọn tí ò ní access sí báwo lẹ ṣe fẹ́ kán mọ̀ pé ogun ti wọ̀lú ẹ wá jẹ́ ń já yín tán o wọ́n ti sọ̀ráǹdì wa already ẹ fẹ́ o ẹ kọ́ o ẹ láìkí ẹ o ẹ mọ̀ láìkí ẹ o ẹ ṣí ẹ fídíò ẹ ṣí ẹ fídíò wọ́n ti sọ̀ráǹdì wa already torí pẹ̀yìn lẹ fún wọn lọ́nà bọ́lọ́kadà fúlàní bá gbẹ̀yìn ní amúlòkó àbó gbẹ̀yìn ní àjíà àbó gbẹ̀yìn lálákíá àbó gbẹ̀yìn ní challenge tó bá lóun ń lọ ní olúyọ̀lé estate tí ò bá mọ bẹ̀ fúnra yín báyìí lẹ́sìn tó mọ̀ júwe fún tẹ́ ẹ bá dé mọ́bì tàbí ẹ dá pata tí ó dọ̀pù bá mú ẹ̀yin lẹ́tù sọ kọ̀rọ̀ tí ó gbà wọlé sí àpáta fún so fúnra yín báyìí lẹ rọra sílẹ̀kùn lẹ̀ tó lè sì wọlé nígbà tó ti wá débi tó dé dúró yìí kí ló wá ṣẹ́kù tá a ṣe wọ́n ní pé ó bà ní kò tí ì bàjẹ́ bíbà tó bà ní pé wọ́n ti sọ̀ráǹdì wa àìtí ìbàjẹ́ ẹ̀bẹ̀ ò ní pé àtúnṣe sì wà torí pé a ní àwọn bàbá tí ọlọ́run sọ pé kí wọ́n nífẹ̀ẹ́ ilẹ̀ yorùbá yìí tó dẹ̀ rẹ́dì láti fún wa ní àwọn nǹkan tá a fẹ́ ládùúgbò tèmi mo mọ iye bọ́ìsì tí mo kó jọ pé ẹ máa bọ ẹ̀yin olóṣì ẹ máa jẹ síkì àti tọ́kì nìkan ẹ mú eléyìí ẹ jó eléyìí ẹ ra eléyìí ẹ lo eléyìí ládùúgbò tèmi ń gbé olórí burúkú fúlàní táyé ẹ̀ bá fẹ́ bàjẹ́ kó máa bọ̀ ládùúgbò mi ẹni bó mò ń gbé kọ́ńsì èmi ò ń sọmọ yorùbá tó ń fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ olúyọ̀lé extension nílé mi wà fúlàní táyé ẹ̀ bá fẹ́ bàjẹ́ kó máa bọ̀ ń bẹ̀ kò ń sọ̀rọ̀ ẹnu tí ó bá dá wọn ní pé tí oògùn ẹni bá dá ni lójú àfọwọ́ ẹ̀ gbáyà níwọ̀n bí ìyá láyà bàbá ńlá kú ìyá pọ̀rípọ̀rí bàbá àyà fúlàní kọ̀dà kó ní òun ò wá rí bí ìyá símọ́ òun bọ̀ ládùúgbò adésínà kìkìọ́lá ta ló bí ìyá ẹ̀ nbo lo ti ń bọ̀ ta ló fún ẹ lágbára ìbọn kí ló gbé dání nbo lo ti ra àdá àti ẹ ìdà tó o ní lọ́wọ́ ṣé èbó kọ́ ló ṣe alágbẹ̀dẹ kọ́ lọ́rọ̀ ah, ah. ó àjò mẹ́ni kọ́ lurin láyé téèyàn bá sì mọ́kọ ẹ̀ ń kọ́ lurin láyé kò sí irin tí ó dojú kọrú ẹni bẹ́ẹ̀ kí wàá lẹ fẹ́ kí n problem yín gbogbo yín wá jókòó sójú kan náà ẹ̀ wá ń ṣèṣe bí ìgbà pé ẹ̀ ẹ̀ ẹ̀ wá kàwé ìwọ̀n bara ń pẹ́ ẹ̀ wá sọ̀rọ̀ ayín dáńgẹ́lì ọlọ́run ìwé ìwé tíntín ẹlòmíì parẹ́ nítorí ìwé tíntín ní masters holder phd tó bá tiẹ̀ wá jẹ́ professor ńkọ́ ṣé ṣé find the value of x ṣó ràn ń gbà tí fúlàní bá gbàdá wá ká ọmọ lẹ́nu nígbà tí fúlàní bá kó bọ̀dé òyìnbó òfò tó ló gbọ́ tójú ọmọ fún fúlẹ́ńgé fúlẹ́ńgé ṣọ́ọ̀ràn mọ́ ni kò rán náà so it is high time takabara wa sòtítọ́ ọ̀rọ̀ tó nítumọ̀ so ọ̀pọ̀lọpọ̀ yín bọ̀ torí pé ẹ ti kàwé ẹ jẹ́ ń sọ nǹkan fún yín o ẹlòmíì ní à christian lèmi mi ò lè ṣe gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn à muslim lèmi sórí ẹ yí kẹ̀ ẹ́ẹ́ muslim ni wọ́ àbí ok christian ni wọ́ alright màá jẹ́ kó mọ̀ pé mi gan jẹ́ john níwọ̀n ìgbà tí mi ò bá ti ṣe ìkàfé èèyàn mi ò wá òògùn pé azeez ayọ̀tádé ti ṣẹ̀mí ẹ bá ń pa irọ́ o ìyẹn kọ́ là ń wá ìyẹn lọ́lọ́run bínú sí bàbá ló dá ewé àtegbò fún lílo àwa ọmọ èèyàn tá a wà láyé nígbà tó ló ń bá wa dá nǹkan fún wa tá ti wá lò fún gbogbo wa náà tó wá nira kí ni problem wa gan-an ẹ́ ẹ̀yin náà tẹ wà labroad tọ́lọ́ ń ṣẹ́gi ọlà fún ẹ wá owó àdúgbò tẹ ti wá tẹ ti kúrò ní nàìjíríà yìí nílẹ̀ yorùbá tẹ jọmọ yìí tẹ ń sọ yorùbá lẹ́nu tẹ tún kọlà ẹ wá owó ẹ kó àwọn boys jọ ládùúgbò yín ẹ lé olórí burúkú tẹ fi sẹ́nu ọ̀nà tí ò gbọ́ yorùbá yẹn ẹnu ọ̀nà estate yín ti ń sọ dem say dem talk say na so ẹ lè dànù kó mọ lọ ọ̀lú ìyálàyà ẹ̀ you don't you don't pity wicked people why do you have to pity them? àwọn òbí tí yín tó fi ń pa àwọn èèyàn yín náà they don't pity you they are not pitying you guys so kí wàá ní reason tẹ́yìn fi wá lè máa pity tiwọn ńgbà táwọn ò bá lè pity tiyín so it is high time kẹ́yìn náà dájúdájú wọn délẹ̀ àwa ò tiẹ̀ wá sọ pé kẹ́ ẹ pa wọ́n torí ẹ̀ ká orí èèyàn mọ́ wọn lọ́wọ́ àmọ́ àwọn tẹ́ ẹ fi sẹ́nu ọ̀nà yín tó ń sọ ẹni ọ̀nà yín yẹn ẹ lé wọn dànù ẹni kí wọ́n máa lọ ìlú wọn tell them to go back to their zone ẹ̀yin náà remain ní territory yín ẹ fà àwọn ọmọ tí yín ṣọlọ́dẹ ọmọ tó bá fẹ́ dalẹ̀ ẹ rọ sínú ìbọn fún ẹjọ́ da kọjá kó gbé mu ijó bá dalẹ̀ tírélà ni ó pa á tí ò bá sì gbáwájú tírélà kọjá yóò gọ̀kadà bí ò bá gọ̀kadà yóò fi síbí mú kọ́ bí ò bá bí síbí mú kọ́ so bàtà tí ó wọ̀ ó ní oye okùn tó nírin lá ó lè jó ní ogun láyé tí ó sì gbábẹ̀ kú kí wàá lẹ̀ ń bá wa fà àwa kékékékéké ayányányányán ẹ wá fẹ́ sọ wá dolóṣì èèyàn Yorùbá tiwa yìí ẹ̀ka kan tá a níre o ẹ̀ka kan mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ̀ka kan tá a níre ẹ dẹ̀ má gbàgbé pé ọmọdé tó ní tógun bá dé òun ó sáwọ yàrá mọ̀mọ́ òun ẹ bí léèrè pé ṣó mọ̀ bóyá yàrá mọ̀mọ́ rẹ̀ ó wà exist ńgbà tógun bá dé so mo sọ lánàá pé ẹ̀yin tẹ́ ẹ wà nílẹ̀ Yorùbá ẹ̀ ẹ mú ìjó jẹ́ pé gbà tógun bá dé lẹ́sẹ̀sẹ̀ máa máa wá wá ọ̀nà tẹ́ ẹ fẹ́ gbà sókàn mi iṣẹ́ kan péré mo fún ọ ṣe ẹ mọ́ jọ jẹ́ pé ńgbà tí wàhálà bá dé tógun bá dé lẹ́sẹ̀sẹ̀ máa wá máa wá hmm. ọ̀nà tẹ́ fẹ́ gbà ẹ mọ́ jọ jẹ́ pé ọ̀nà kan ńgbà tógun bá dé òun lẹ́sẹ̀sẹ̀ wàá máa wá ọ̀nà tẹ́ gbà lọ ojoojúmọ́ là ń jẹwé bá ń gba kíní ìdání ẹ fún mi léwé ewé kíní yìí torí pé nígbà tí wàhálà bá délẹ̀ ewé tẹ̀ ń wò lọ́wọ́ mi àfẹ̀lóru náà ń pè é àwọn míì dẹ́ ń pè láfẹ́ lóru ẹ̀yìn tiẹ̀ ló kọ̀ míì dẹ́ ń pè lọ́dọ̀ yín oríṣiríṣi àgbẹ̀ tẹ́wé bá ti wà ọ̀pọ̀lọpọ̀ ó kọlẹ̀ àwọn èèyàn máa ń pè lọ́dọ̀ tiwọn oríṣiríṣi ó kọlẹ̀ ń pè lọ́dọ̀ tiyín afẹ́ lóru làwa ń pè ń bí ọ̀pọ̀lọpọ̀ ṣé tí sì ń ṣe ẹ̀yin ò mọ̀ á sọ tútù lájẹ́ ọmọ Yorùbá tí ò bá lè dẹ́rù ẹ̀ wò èmi ò kò sí bí n bá ń jẹ àmàlà mò ń jẹ́wélé lórí n bá ń jẹ àmàlà mo máa ń jẹ ewé lé lórí bẹ́ẹ̀ mo sọ fún yín kò sí kò sí nǹkan kan rèé tùmọ̀ kan kan ẹ̀ lè jẹ́ ẹ ti sọra yín dẹ̀hàn nà gbogbo nǹkan tó jẹ́ tiwa nílẹ̀ Yorùbá yìí ẹ ti dànù àwa dẹrú kọ́ ló má sọ wá dẹrú ẹ kọ́ ló má sọ wá dẹrú gbogbo nǹkan tó jẹ́ tiwa tó lọ ń fún wa tó ní ká máa lò ẹ pàtì kan ẹ wá ń ṣe ní tí ò tọ́ fídíò yìí nìsín èèyàn mélòó ló ti share nínú gbogbo yín ara ẹ̀ nìyẹn greediness ahun ẹlòmíì ò mọ dáwọ́ nù yàrá ẹ̀ ní báyìí ntúdẹ̀ ntúdẹ̀ kò ṣe ojú pé share sọ́dọ̀ àwọn èèyàn míì share sọ́dọ̀ àwọn aráalé ẹ̀ jẹ́ káwọn náà ní access sí torí ò lè sọ fúlàní lè pa wọ́n lọ́la ọlọ́run ní so ó máa wà lọ́wọ́ àwọn tó ṣẹ́kù so ìwọ náà máa ṣe ẹ̀ sọ́dọ̀ àwọn èèyàn má dúró de pé ó dìgbà tí kinní kan bá tó ṣẹlẹ̀ dẹ̀ ń pakọ̀ nóò mo kàn ya abẹ yẹn ni ẹ fún mi lómi kí n momi ṣe wéyìí ọlọ́run ló dá omi wéyìí bá rìn ìdòwò tán tó bá tún momi sí àlàáfíà ara ni bẹ́ẹ̀ mo sọ ẹ yọ láìlọ́ọ̀nù ara omi nkú àpolówó wọn wọn fún wa lówó n sì mọ̀ bóyá ọmọ Yorùbá gan ló ṣe tó bá jọ́ ọmọ Yorùbá ló ṣe àpolówó wọn ṣùgbọ́n lọ́wọ́ ẹ̀yà so ẹ máa ẹ gbìyànjú ẹ máa share fídíò tàbá tábà ti sọ fún yín pé à ń ṣe fídíò tó ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè ọmọ Yorùbá ẹ má jà á ṣẹ̀ṣẹ̀ sọ fún yín kẹ́ ẹ tó share ẹ má jà á ṣẹ̀ṣẹ̀ sọ fún yín kẹ́ ẹ tó share hmm? àmọ́rọ́ ni ọ̀pọ̀lọpọ̀ yín dúró dìdúró pé ó dìgbà rẹ ogun yẹn fẹ́ dé ìwọ lówó lọ́wọ́ wà ní UK ó wà ní US ó wà ní Canada ó wà lẹ́fúrẹ́ pé ilé yín ní Nàìjíríà pé ilé ìwọ ti save nbi tó wà congratulation àmọ́ ìwọ náà pé ilé yín ní nàìjíríà bí wọ́n pé kí wọ́n bọ̀ kó àwọn bọ́ìsì mẹ́wàá jọ ń bẹ̀ yẹn o ẹ wá wá babaláwo tó dájú kò tiẹ̀ nídìí babaláwo ń àá sọ nísìn. ah ewé ìta ó dáa pọ̀ yóò ṣiṣẹ́ alágbára nu ara mi. n tẹ́ ṣe tẹ́ bá ti káwọn bọ́ìsì yẹn jọ á sọ fún yín nìsín ẹ kó àwọn bọ́ìsì jọ ládùúgbò yín kí wàá lè ṣe fún wọn kò bá jẹ́ christian kò bá jẹ́ muslim kò bá jẹ́ no problem àní ẹ kó wọn jọ àwọn ọkùnrin tán sangun ládùúgbò yín ẹ má jẹ́ mọ́ rìn kí mọ́ bí bá ti wá kó wọn jọ yẹn kí ilẹ̀ wàá ṣe mo ti wà lọ́dọ̀ bàbá òní ni ọjọ́ bíi ọ̀kan lára àwọn olólùfẹ́ wa à bàbá yẹn dáa gan gbogbo ìgbà ni wọ́n máa ń tẹ̀lé wa lẹ́yìn òní lọ́jọ́ bíi bàbá alhaji alhaji abdullahi abdulilahi òní lọ́jọ́ bíi wọn alhaji muftau abiodun márìndọ̀tí ògúnrìndé onílọ́jọ́ ọ̀bí wọn wọ́n dẹ̀ fún wa ní twenty thousand wọ́n ní ká bá wọn fi ṣe àdúà fáwọn èèyàn tó ń tẹ̀lé wa ẹ ṣé o ìgbà ọdún ọdún kan ni àwọn ọmọ yorùbá nìyẹn àwọn ọmọ yorùbá àtàtà tí wọ́n ní ọgbọ́n orí bàbá yẹn dáa púpọ̀ jù wọ́n á tún pè mí mr òkìkí báwo dẹ̀ tún wá ni nbo la dé dúró báyìí báwo la tún ṣe máa ṣe ọ̀nà báwo la ṣe máa rìn màá ní bá dáàdi àṣìwà lẹ́nu ẹ̀ à ń tọ́ à ń sáàtì sọ́wọ́ iwájú sí gbogbo ń tá a bá tún rí àjẹmọ́ gbọ́ àwọn bàbá yẹn ò dẹ̀ stop láti máa support wa two four seven ẹlòmínú yín àti ẹ̀bẹ̀rẹ̀ owó lọ́wọ́ èèyàn kankan owó bó lówó náà làwọn olóṣì Kóìkí àti Awíkóńkó ń jà sí àbèrè owó lọ́wọ́ yín àmọ́ ẹyọ kan la béèrè ẹ ṣí ẹ fídíò ẹ jẹ́ kó lọ sọ́dọ̀ gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá pé kí wọ́n lọ kó àwọn èèyàn jọ ní agbègbè wọn lágbègbè lágbègbè ní ìjọba àbílẹ̀ ìjọba àbílẹ̀ ní local government ní community wọn kọ́ káwọn boys yẹn jọ ten twenty fifteen ẹ wá ṣe àwọn nǹkan yìí ẹ ṣe fún wọn kí wọ́n wá jẹ́ protector yín ní territory yín yẹn sódà tógun bá dé kíkọ́ tiẹ̀ tó dọ́dọ̀ ọlọ́pàá àbí kọ́lọ́pàá tó dé àbí kọ́lọ́pàá tó pìkì kọ́ọ̀lù yín àwọn boys yẹn ló máa jẹ́ saviour yín for that moment bẹ́ẹ̀ sì ṣe ọlọ́run níjó kù sí yín lọ́wọ́ mo ti wà lọ́dọ̀ bàbá báyìí bàbá oríṣiríṣi protection ló wà láyé ẹ mọ́ ṣojú bàbá o oore ni wọ́n ń ṣe wá o ẹ mọ́ ṣojú wọn oríṣiríṣi protection ló wà láyé yìí lára protection tó wà láyé ó ní protection ìbọn ó wà ń protection pé ah tí ilẹ̀ bá tiẹ̀ wá wẹ́ tí wọ́n yìnbọn yìnbọn yìnbọn yìnbọn tí ìbọn ò ràn yàn mọ́ ní tí wọ́n máa tún ṣe náà ni pé wọ́n tún rántí àdá protection àdá ń bẹ àmọ́ protection kan wà tẹ́mi ti ń wá tipẹ́tipẹ́ ṣùgbọ́n tẹ́mi ò tí ì rí òun ni protection pé ẹ gbọ́ pé ńgbà tí wọ́n yìnbọn mọ́ kọ̀ọ̀ràn wọ́n gun ládà kọ̀ọ̀ràn wọ́n wá fún lọ́rùn wọ́n ní wọ́n wá mú lọ́rùn wọ́n sì gà lọ́rùn mọ́lẹ̀ báyìí wọ́n sì fún pa ìyún náà ń bẹ nílẹ̀ Yorùbá tá a wà yìí protection kan nu ó ti pé mẹ́ta báyìí àdá ń bẹ protection tìbọn ń bẹ ti àwọn tí wọ́n pè wọ́n lélelélele wọ́n yìnbọn yìnbọn kò rán wọ́n gún kò rán wọ́n wá yìn lọ́rùn wọ́n mú ọrùn ẹ̀ báyìí pọ̀kọ̀ wọ́n yìn ẹ̀yìn wọ́n sì pa á ìmí wà wọ́n lè jù ú nú ẹ̀rọ tí wọ́n tanná la tẹ̀rọ ó sì lọ àti gbọ́ta lábẹ́rẹ́ tí wọ́n máa bẹ́rẹ́ bíi bíi sixteen wọ́n kàn sórí igi báyìí wọ́n sì fi gún un nífun yóò sì gba abẹ́jọ́ jọ́lọ́ ń pè àwọn protection yìí bàbá òun ni mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣàlàyé bó o làwọn èèyàn yóò ṣe ṣe nírọ̀lẹ́ yìí ẹ jọ torí ọlọ́run ìyà tí ń jẹ wá yóò gbọ́dọ̀ jẹ wá gbé wọ́n ti ń fìyà ìjẹwájú àwọn kan lásán lásán játijàti tọ́lọ́ ń kàn fún wọn ní privilege tí wọ́n ń rí bọ́n gbà wọ́n wá ń ṣì lò àwọn ọmọ tí wọ́n lẹ̀ Yorùbá ò dẹ̀ ní access sí bọ́n ẹ wá ṣàánú wa a níbọn ṣùgbọ́n a ní àwọn nǹkan àgbà nílẹ̀ Yorùbá tá a pè ní ọlọ́run torí ọlọ́run náà ló lóògùn wa ẹ wá jọ kí ni káwọn èèyàn ó ṣe ẹ jẹ́ amú látòrí ìbọn àdá ìfúnlọ́rùn onífúnlọ́rùn yẹn nǹkan kan lèmi ò fẹ́ kẹ́ ẹ ṣe fún wa bóyá ká ṣe egbé ṣe mọ̀ pé bí wọ́n bá yìnbọn mọ́ mi títí títí ọ̀ràn mi tí wọ́n já lásán ládàá títí tí ọ̀ràn mi bí n bá méré tí mo họ bí n bá kásẹ̀ kó kì í yá tí n bá balẹ̀ nu yàrá mi ó dàrú mọ́ wọn lójú náà nu kò sọ́nà tí wọ́n gbé gbà mọ́ ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ kúyẹ̀ ló kọ́ tí mọ̀ jẹ́ báwọn. ẹ wá jáṣe ti ban tàdá ti ìfúnlọ́rùn bóyá fẹ́ẹ̀ rí àbọ̀fẹ́ ẹja ṣe mẹ́tẹ̀ẹ̀ta òun nírọ̀lẹ́ yìí fáwọn èèyàn tó ń wò wáyìí pàápàá jùlọ àwọn tí ò lówó lọ́wọ́ tí wọ́n lè lọ kó fún babawo kan àbí pásítọ̀ kan àbá àfa kan àbí tí wọ́n tiẹ̀ ti kó fún wọn kó fún wọn ṣùgbọ́n tí n tiẹ̀ ṣe òṣìṣẹ́ kí ni kí wọ́n lọ ṣe fúnra wọn lónìí tí wọ́n fi dáàbò bora wọn àbí táwọn boys yẹn bá tiẹ̀ ti kóra wọn jọ ládùúgbò wọn kílẹ̀ lè ní kí wọ́n ó ṣe láàrin ara wọn tí yóò jẹ́ ààbò fún ara wọn ẹ mọ́ sójú bàbá o. tọ́ a kí gbogbo àwọn aráalé tó ń wà lójú mo yìí kí olódùmarè kó máa gbàdúrà wa hmm. ilẹ̀ yorùbá jẹ́nẹ́rálì olódùmarè ó ṣe nǹkan pàtàkì fún wa ó fún wa léwé ó fún wa légbò àmọ́ lílò rẹ̀ ọ̀pọ̀ ni kò mọ lílò rẹ̀ tó sì jẹ́ pé ká dúpẹ́ fún olódùmarè ni torí bí olódùmarè bó ṣe ṣe àwọn bó ṣe ṣe wá nílẹ̀ yorùbá yìí kò tí ì sí ìlú tí olódùmarè ṣe bẹ́ẹ̀ o hmm. toro kẹwàá gan-an àmọ́ ń pa pé ká sọ. So, àwọn nǹkan téèyàn fi lè máa dáàbò bora á sọ bí ẹyọ kan àbí méjì torí wípé nǹkan yìí kìí ṣe nǹkan tó yẹ kéèyàn máa sọ ọ̀rọ̀ ààbò ni kìí ṣe nǹkan tó yẹ kéèyàn ma máa sọ bá a ṣe ń sọ yìí èèyàn ni yóò máa wò ó àmọ́ tí wọ́n sọ yìí ọlọ́fìjà olè kò ní jẹ́ fún tí n bá ilé sọ ẹnikẹ́ni tó bá ṣe tó lọ ja olè tó fi lọ wu ìwà tí ò dáa kò ní jẹ́ fún tó bá ṣe. àmín. torí wípé àwọn nǹkan yìí nǹkan tó tó lágbára pọ̀ ni. Hmm. nǹkan oògùn ẹgbẹ́ ẹyọ kan náà ni màá sọ. So téèyàn bá lọ gbìyànjú ẹ̀ kó ṣe é wò kó ṣe é wò kó fi kó yẹ̀ wò tó bá ti lè ṣe tó yẹ̀ wò kó wá wo bí nǹkan bó ti ṣe rí hmm. kó lọ wá àgbọn tó já bọ́ọ̀lẹ̀ fúnra rárá rẹ̀ àgbọn tó bọ́ọ̀lẹ̀ fúnra rẹ̀ bọ́ọ̀lẹ̀ hmm. tó ti tọ́ ẹ̀pù ńlọ jábọ́ tí ẹnìkan kan ò ká hmm tọ́ba tilẹ̀ wá wà báwọn kọ́ wa mú irú irú pẹ̀tẹ̀ kó fi baba èèyàn one thirty ló ń wò yín lọ́wọ́ kọ́ wa mú irú pẹ̀tẹ̀ kó fi hmm. mọ àgbọn yẹn kọ́ mọ yọ ọ́ kankan kó gbé inú agbada kó forí atari kan sí kọ́ wa jó tọ́ba tilẹ̀ jó tán kọ́ lọ kó kúnná ntí ó fi yẹ̀ wò kó bùn bẹ́ẹ̀ kó dì í ní kò bẹ̀rẹ̀ kó fi sáré ẹran tàbára kankan wọ́n wá yìnbọn lù yóò rè po ṣiṣẹ́. ẹ tún mú o bàbá mi ẹ tún mú. tó bá ti jó tán kó lọ kó wá dín ní kó bẹ̀rẹ̀ fúnra rẹ̀ kó wá mú irúpẹ̀tẹ̀ kó ṣe mọ́ lára kó wá fatari odidi kan sí kó jó o kó wá bù nú ẹ̀ tó bá ti jó tán kó wá fi ṣe ìkó bẹ̀rẹ̀ kó dì má rẹ̀ ẹran wọn ó yìnbọn lù yóò rí wípé. ẹran kù. kò lè kú oògùn bá ẹ ti gbèsè lọ́rùn. ó ti wà lára ẹnu kábíyèsí ọlọ́run. àmín tó bá ṣe tọ́wá lọ fi jalè hmm. kò ní jẹ́ fún o àwọn alálẹ̀ ó mú un. Ah, ah. ṣé ẹ ti gbọ́ báyìí wọ́n kí kámẹ́rà bọ̀ ń lẹ́nu ọmọ yìí ṣé ẹ ti gbọ́ báyìí ẹ ń bá lọ ṣe ń tá sọ yìí tó wá fi ń jalè tó lọ́pọ̀lọpọ̀ wò pé ah, ọpẹ́ o tèmi bá ti lọ jalè nísìn bọ́wọ́ ọlọ́pàá bá tẹ̀mí ń họ ẹ bá kú yìnbọn fún mi kò lè ràn mí wọ ọlọ́run tó dọ̀run ló kọ àwọn tó dá ilẹ̀ lámúrúdù oòdùà tó dá ilẹ̀ ayé tá a wà yìí kò ní jẹ́ kó jẹ́ fún ọ tó bá lọ fi ń tá a sọ ìtò lọ fi ń jalè ọlọ́run wo wàhálà tí mo ṣe kí n tó débì ọlọ́run wo wàhálà tí à ń fi bàbá tí ń bẹ lẹ́yìn kámẹ́rà ẹ̀ tá à ń fi wọ́n ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ tí wọn ò dẹ̀ sọ pé ó sú àwọn ọlọ́run wo wàhálà tá à ń fi wọ́n ṣe kò ní jó jẹ́ fún ọ tó bá lọ fi ń tá a sọ ìtó bá lọ fi jalè yóò tiẹ̀ ṣe jẹ́ fún ọ àbórí rẹ burú ni kò lè jẹ́ fún ọ láéláé tó bá fi lè lọ fi já o lè ọlọ́run ò ní jó jẹ́ fún ọ ń ta mọ́ kí kámẹ́rà bọ̀ lójú ń ta ni ò ṣe ni pé fi dáàbò bora rẹ nígbà táwọn karambà ní ẹ̀dá tí wọ́n bá dé àwọn olórí burúkú tí wọ́n sọra wọn di gbẹ̀gbẹ̀ sọ́run ilẹ̀ yorùbá yìí tán láàní ní àlàáfíà ń tá a fi sọ fún ọ̀nù pé kò fi ṣe tó bá wá lọ ṣe oògùn ìbọn tá a sọ yìí yorùbá rẹmẹdì ìbọn tá a sọ ẹ bá ń gbọ́ mi yorùbá rẹmẹdì ìbọn tá a sọ yìí tó bá lọ ṣe tó wá lọ fi ń ja olè ọlọ́run ò ní jó jẹ́ fún ọ gbogbo wa tó sì ń wo fídíò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí tó wá fẹ́ lo iṣẹ́ tá à ń sọ yìí tó fẹ́ tún lò tó fẹ́ tún fi kọjú ìjà sílẹ̀ Yorùbá ọlọ́run ò ní jó jẹ́ fún wọn náà ìwọ tí wọn náà bá lọ ṣe tí wọn wò pé bóyá Fúlàní nìwọ bóyá Hausa ni ọ bóyá Ìgbò tó wá gbọ́ Yorùbá tó ń gbọ́ ń tà ń sọ yìí tí wọn náà wá wò pé ó lọ ṣe ìwọ ó tún wá fi wá kọjú ìjà sí wa ọlọ́wọ́lá pé àwa la fún ọ kò ní jó jẹ́ fún ọ ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ jọmọ Yorùbá tẹ́ wà lórí platform yìí lọ́wọ́lọ́wọ́ tẹ́ ń share fídíò yìí sọ́dọ̀ àwọn ọmọ Yorùbá tán nídìí ẹ̀ tẹ́ ẹ dẹ̀ fẹ́ lò láti fi dáàbò bo ara yín lórúkọ àwọn alálẹ̀ ló kọ Ọlọ́run tó dá ayé àtọ̀run tó dá ewé àtegbò tó dá gbogbo tó wà nú ẹ̀ tó dá afẹ́fẹ́ omi tó dá ilẹ̀ tó dá òkè tó dá ẹja kìnìún ejò ẹran áyán yóò jò jẹ fún ọ lágbára Ọlọ́run a ti àmọ́ àwọn kan ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ fídíò yìí ẹ jẹ́ mọ́ tún mú díẹ̀díẹ̀ ẹ ní kí oògùn ìbọn tó dájú fún àwọn ọmọ Yorùbá tẹ́rù ń bà láti lọ káàkiri torí ìgbà tí kọlù àwọn karambà ní ẹ̀dá ìbá wáyé ẹ ní wọn ò wá àgbọn tó bá já bọ́ọ̀lẹ̀ fúnra lára rẹ̀ èèyàn two hundred and thirty-five ló ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí across the world ẹni wọn wá àgbọn tó bá já bọ́ọ̀lẹ̀ fún rẹ̀ bóyá atẹ́gùn ń fẹ́ ó wá bọ́ọ̀lẹ̀ àbótí ẹ̀ ti pọ́n dáadáa ó wá bọ́ọ̀lẹ̀ kí ni nǹkan tó kàn lẹ́yìn ìgbà náà sà ẹ mọ̀ sọ́ọ̀kì mọ̀ bá ń gbé sókè ń bì wọ́n wá wá irú pẹ̀tẹ̀ irú pẹ̀tẹ̀ wọ́n wá fi mọ ara àgbọn tó bọ́ọ̀lẹ̀ ń ṣé àgbọn yẹn ṣé wọ́n ti bó èpo ẹ̀ kí wọ́n bó èpo rẹ̀ lódìdí bó ṣe bọ́ọ̀lẹ̀ lórí igi yẹn ni kí wọ́n wá lọ wá irú pẹ̀tẹ̀ kí wọ́n wá fi mọ gbogbo ara ẹ̀ ẹ̀hẹ́n. Eh kí wọ́n gbé sínú agbada àwọn ọmọ ìsìn ọ̀pọ̀lọpọ̀ ò dágbada mọ̀ kí la lè fi wé agbada apẹ ìkòkò kí wọ́n gbé sínú ìkòkò kí wọ́n wá ju ataare odidi kan ṣé kóró kan àbí odidi rẹ̀ ẹ̀hẹ́ pàdé ataare kan kí wọ́n jù mọ́ pẹ̀lú bó ṣe wà ní ìkòkò ń kí wọ́n wá jó kó jó gúrúgúrú yóò fọ omi inú rẹ̀ ọ́ dà bẹ́ẹ̀ lè fọ́ yóò jó ni tí wọ́n bá ti wọ́ ẹ o mm. gbogbo àwọn tó bá wà ní ibẹ̀ tí a bá ń jó agbègbè ń tó wà níbẹ̀ mm. tí a bá ti tí a bá fi jí gbọ́ dúdú rẹ̀ irọ́ ni o tí wọ́n bá ń jó kinní yẹn lọ́wọ́ gbogbo àwọn tó bá wà ní sọ̀ràǹdìn lásìkò yẹn tán wá ń fetí gbọ́ dídún ẹ̀ ó tún ti ṣiṣẹ́ fáwọn náà iṣẹ́ kí ni kí la kí wá ní problem yín gan kí ló dé tẹ̀ wá lè share fídíò ìbáyìí nísìn mo rò pé ẹgbẹ́ fídíò ti wọ one thousand èèyàn three hundred ló ń wò wá lọ́wọ́ three hundred people ó yẹ kí fídíò ti wọ one thousand ọmọ Yorùbá ta ní láyé ju gbogbo eléyìí lọ ẹ sí ẹ sọ́dọ̀ àwọn iṣẹ́ ẹ̀fẹ́ kí ẹjẹ́ àwọn èèyàn kọkàn ó lè balẹ̀ ní tẹ́ sọ ni pé tí wọ́n bá ń jó lọ́wọ́ wò bó bá ṣe dún yẹn gbogbo ẹni tó fetí gbọ́ láyìíká àtàgbègbè yẹn ó tún iṣẹ́ fáwọn náà. yóò dàdúgbò rú bọ̀ àwọn tó bá fetí gbọ́ ń gbà náà ìbọn ò tún ràn àwọn náà mọ́ tí wọ́n bá wá tẹ́gun bá wá délẹ̀ bóun ó ṣe máa lò ó wọ́n kàn bu ẹbu wọn dẹ́nu bí mo ṣe ń jẹ́wé tí mo mú mi sí i lọ́ba tán bóun ó ṣe test yẹ̀ kí ni ń jẹ́ kó bẹ̀rẹ̀ fáwọn ọmọ ọ̀sìn tí ń bẹ labroad wọ́n bù díẹ̀ sínú òwú òtútù wọ́n wà yí ní kò bẹ̀rẹ̀ wọ́n lè so má díẹ̀ wọ́n lè so mẹ́ran wọ́n wà á dàbọn adìẹ tàbẹ́ràn o hmm. tádìẹ ò ti kú tẹ́ran wọn ò sì kú tí wọ́n ní pé kí wọ́n á máa bu ẹbùn kí wọ́n máa mú kí wọ́n sì máa fomi lò ẹ ń bá gbúrò ọ̀bọ ìbọn ọ̀bá nù ọ̀tán ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń bẹ lórí pílátífọ̀mù yìí ọkàn mi sọ pé ìlàjì àwọn tó ń wò wá àwọn èso ọmọ Yorùbá yes torí téèyàn three hundred and thirty bá ń wòyàn táwọn three hundred and thirty bá ṣẹ̀ lẹ́ẹ̀márùn-márùn yóò dọ́dọ̀ èèyàn two thousand bẹ́ẹ̀ ni àbí èèyàn five thousand ṣùgbọ́n torí pé ahun ni ọ̀pọ̀lọpọ̀ wa lẹ̀ Yorùbá àdánìkanjọpọ̀n ti fọ́ orí wa ẹlòmíì kan gbé fóònù ẹ̀ wájú báyìí ni wọ́n á ń kọ́ ọ lẹ̀ ní ń kọ́ ọ lẹ̀ èyí tó fi ṣíà èyí tó mọ̀ ní pé tó o bá ṣíẹ̀ ó ti wà lórí péjì tiẹ̀ náà ó lè padà lọ one million years kó tún padà lọ wò tí o bá wá ṣíẹ̀ náà ṣàmìṣọ̀pọ̀ kọ́lẹ̀ torí pé báwọn Lai Mohammed bí wọ́n ṣe báyé Twitter jẹ́ nísìn àmọ́ bóyá Facebook ló tún kàn òun ló já tètè máa ṣe èyí tá à ń ṣe yìí torí gbogbo wọn gbọ́n wọn mọ tẹ́ ń ṣe o mo mọ̀ pé àwọn fámìlì Lai Muhammed náà ń wò mí lọ́wọ́ báyìí èmi ò sì rán yàrá yà yín kò sí nǹkan tó kàn mí lẹ́yìn ikú ọ̀run ló kàn gbogbo wa la sì ń lọ ẹ ń bá lọ ó kù sinmi ẹ tíbi Joshua kú àwọn kan ń yọ àwọn kan ń banújẹ́ àtẹ̀ntì ń yọ o àtẹ̀ntì ń banújẹ́ o ikú ọkàn àwọn náà ń jọ kàn so kí wàá ní ìmọ̀ bẹ̀rù yàrá yà bàbá yàrá yà yín fún mi ò bẹ̀rù yín o ẹ̀yin tí nǹkan tá a kàn ń sọ ni pé ẹ kọ́ ọ́ lẹ̀ torí ẹ̀ lè sọ bóyá Facebook ló tún kàn torí ẹ̀ lómi ò ní à ah, mi ò ní láti share mi ò dẹ̀ ní láti kọ́ ọ́ lẹ̀ náà máa padà wàá wò later ah o lè sọ in the next minute wọ́n lè suspend Twitter wọ́n sọ fún mi pé àwọn fẹ́ suspend ẹ̀kan gbọ́ pé suspend ẹ̀ kò dẹ̀ lọ mọ́ so wọ́n lè sọ fún mi fẹ́ suspend Facebook náà gbogbo tó wà ń bẹ àrímọ́ náà nù o so ẹja ló já tètè máa ṣe eléyìí tá à ń ṣe should in case tán bá ban Facebook at least àti ṣàwọn nǹkan kan fúnra wa bàbá a ti sọ ti ìbọn báyìí ẹ wá já wá sọ ti àdá torí pọ́jọ́ lọ èmi níròyìn láago méje n sì ti lọ́nà míì torí pé bàbá ní kàn máa fowó ránṣẹ́ nìsín èmi náà fẹ́ di kóìkì èmi ò tí ì lọ́nà mi ń lọ kàròyìn n sì lè n sì fẹ́ wàhálà kó oṣù mi ó lè pé n tèmi ń jẹ́ n tèmi nù. bàbá ẹja wa sọ ti àdá báyìí. tọ́ àsìkò ìwé ẹni tẹ́ ò wọ́n wà lé lórí oògùn bọ́n tá a sọ yìí náà kí olódùmarè kó gbàdúrà wa hmm. kì í ṣe pé èèyàn tó lè dúró lórí ẹyọ kan náà o hmm. èyàn ó ṣera rẹ̀ tí ó jìnnà dáadáa ni tí ó dọkùn. ọ̀tán àmọ́ èyàn lè dúró lórí ẹyọ kan o àmọ́ kí wọ́n lè mọ̀ yìí pé oògùn bọ́n hmm. tó dájú ó ẹ̀yin ò lè lo oògùn bọ́ ẹyọ kan èèyàn lo oògùn bọ́ oríṣiríṣiríṣiríṣi tí ọmọ irú ní ìsinyìí bá ti sọ̀rọ̀ hmm. oògùn bọ́ mi bẹ tó jẹ́ pé àwọn àwọn ní oògùn bọ́ mi ó hmm. wà débi pé ìbọn bẹ́lí tiun ó ní máa ń ṣiṣẹ́ fún àwọn gbù. ìgbà bẹ́líìtì tí wọ́n máa ń wọ́n bẹ́ẹ̀tì tí wọ́n máa ń pé kírọ́ọ̀sì ara báyìí tí wọ́n gbé kọ́ ara báyìí tí wọ́n máa yìn tí wọ́n máa lọ léraléra léraléra léraléra mm. téèyàn bá ní lára kò sí ntọ́jọ́ sẹ́wárí lórí ti àdá yẹn náà òun náà ó tún póríṣiríṣi bẹ́ẹ̀ tó mm. póríṣiríṣi àmọ́ mm, nǹkan sọ̀kan náà ni ẹ ń bá a mọ tọ̀létọ̀lé tó bá ti lọ rí tọ̀létọ̀lé o kó mm. fatari mẹ́sàn-án kun kó jẹ́ tó bá ti jẹ́ tán kó ní wọn kádà bò. irọ́ ni o. Ah, àwọn kádà bò. Ah, gbogbo ń tẹ̀sán ìdí àbí àwàdà jẹ́. Eh, fi ṣeré. tọ̀létọ̀lé. wọn àti atari mẹ́sàn-án kí wọ́n kó jẹ́ tó ti lè jẹ́ tán tó jẹ́ tó bọ́ ọ̀nù rẹ̀ tó mú mi sí kó ní wọn bò. Ah, ṣé yóò wá rọrùn. àkóso náà wo kò ní ràn kò ní ràn. n tó jẹ́ máa béèrè ẹ ti n tẹ́mi ti ṣe tá a sì fìdí ẹ̀ múlẹ̀ ṣùgbọ́n n tó jẹ́ máa béèrè ni pé ìbéèrè tọ́pọ̀lọpọ̀ àwọn tó ń wò wá ọkọ̀ máa béèrè náà kò ní ràn ṣé yóò rọrùn àti sọ pé ó yẹ ẹ̀bùn ládàá. àyọ rọrùn kò gbé apá rẹ̀ lẹ́wọ̀n kan araba gidi ẹ̀ yóò rí i pé kò ní ràn. kò ní ràn òun náà lè dán wò fúnra rẹ̀ tó ti jẹ́ tán kó mú àdá kó mú apá rẹ̀ kọ́kàn ra fi sábàá tẹ̀ pé tí kò bá ṣiṣẹ́ mm. kó òun kó wọn má gbé pọ̀ kọ́kàn fi tọ́ ara rẹ̀ báyìí lọ́wọ́n pé kò ní. kò ní ṣiṣẹ́ kò ní ṣiṣẹ́ ah, kò ẹja fi léyìn ọ̀lẹ́ hmm. ẹja fi léyìn ọ̀lẹ́ èèwọ̀ rẹ̀ ò ní nǹkan kan nínú tó bá ti lè ṣàṣemọ́ṣe náà yọ kulẹ̀ bàjẹ́ káyìn náà ni hmm. èèyàn kò gbọ́dọ̀ fi lọ sàṣemọ́ṣe ni. èèyàn gbọ́dọ̀ fi lọ dandan kó dẹ́wọ́. ntọ́kàn gbọ́dọ̀ wà lára ẹ̀ ni wípé kọ́kàn wà lára ẹ̀ pé tọ̀ torí àìbá a mọ̀ hmm tírú ẹ̀ bá tó dé lójijì tí ò fi ní kúkú tí ò yẹ kó kú fada hmm. ó tán. bàbá wọn bèrè pé tọ̀lé tọ̀lé. tọ̀lé tọ̀lé hmm. hmm, èèyàn lo oko ni nǹkan lo oko ó ṣeé ṣe náà tó bá lọ́dọ̀ àwọn alágbo ó lè ríra tọ̀lé tọ̀lé ó ní. bàbá èèyàn four oh seven ló ń wò yín lọ́wọ́. ló ń gbọ́ yín lọ́wọ́ yín. kẹ́ ẹ lè kó gbogbo ẹ̀ papọ̀ ẹ rí i pé ẹni ọrùn tí wọ́n bá eh, eh, yíyan. tí wọ́n bá yìnbọn tí ò ràn mm, yín tí wọ́n san ládàá tí ò ràn mí. kankan náà kankan náà tó ń bẹ tọ́jà pé téèyàn bá tiẹ̀ lè ṣe mm. tí wọ́n bá yíyan lọ́rùn yóò mọ yí ribiribi. ee eh, ẹ mọ sọ ẹ sọ bàbá ẹ sọ. yóò mọ ọrùn wọn mọ yí rodo báyìí ni tí bá yín lọ́rùn kò ní kán. kò ní kán o yóò máa yí bí yóò máa yí ni yóò máa yóò máa yí ni ẹjẹ wọn sọ ẹ sọ yóò máa yí ni bàbá ẹ sọ. Mm, nǹkan kan tó wà ń bẹ náà ni wípé. ẹ sọ. ẹ ẹ máa sọ náà. àwọn wọn ò kẹ́ ẹ sọ <laughs> àmọ́ ẹ sọ wọn ò ẹ sọ àwọn àṣìṣe ń ká wọn lápẹ́ nǹkan tí bàbá fojú di ọdúnmọ́ọdún ní ẹ̀ka ìwé nǹkan tó di gbóyè ẹ sọ bàbá ẹ ṣàánú wa. ẹ ntọ́wá ntọ́wá wà ń bẹ lélẹ́yìí ṣíṣe rẹ̀ ó o o ṣe díẹ̀. ẹ sọ bí wọn ti ṣe. bí wọn ó ṣe ṣe wọn èyàn ó lọ sí orí sáré. ẹ jẹ́ wọn sọ sẹ́. tẹ́ ẹ má ti lọ orí sáré. èyàn ó lọ bẹ̀ ní aago kan òru lórí sáré hmm. yóò wá lọ wá láago kan òru ni yóò lọ já ewé yẹn lórí sàárè òyìn tó bá ti wù níbẹ̀ ẹ yọ sàárè ti bi inú cemetery àbí ẹni. anywhere tí sàárè bá lè rí ó wà ni a ti ja ewé yẹn. ewé wo ni. ṣé n sọ ni. <laughs> bàbá ẹ sọ ẹ sọ ẹ sànú wẹ́rí bí ẹ sì ń àtáàkì wa lójoojúmọ́ kì í sọ ẹ sọ ẹ sọ àwọn tí ń wò yín èèyàn four thirty nine mo ti gbọ́ ní wò yín lọ mo ti gbọ́ màá sọ ẹ sọ̀rọ̀ díẹ̀ ẹ ṣeun. bàbá ẹ sọ nǹkan mọ tẹ ẹ mú bọ̀dá mùtú fún bí lónìí fún báyìí nǹkan mọ tẹ mú ẹ wá bí fún lónìí kò yẹ kẹ́ ẹ gé wọn wálé ní ìrọ̀lẹ́ yìí ẹ̀yin ọmọ yẹ kó mbẹ́ wọn ẹ má jẹ́ sọ yín kiri kò yẹ kẹ́ ẹ gé wọn wá bí ìrọ̀lẹ́ yìí kò yẹ kẹ́ ẹ gé wọn wá bí. el michael ó ní bàbá ẹ má sọ o àwọn èèyàn ti ń sọ̀rọ̀ lórí facebook wọ́n ní bàbá ẹ má sọ ẹ́ẹ́ this guy you have big problem you don't need all this <laughs> gbogbo wa jọ níní pátápátá ẹja sọjàre ṣé yorùbá nìkan ló wà lórí facebook ah yorùbá ló kàn mí n tó kàn mí nìyẹn yorùbá ló kàn mí n tó kàn mí ń tèmi nìyẹn eh, n tó kàn mí nìyẹn gbogbo n tó kù yẹn kò kàn mí eh, wọ́n ní sóbìnrin lè lo àwọn iṣẹ́ yìí gbogbo àwọn iṣẹ́ tẹ̀ yìí wọ́n ní sóbìnrin lè lò ó Ali Abusari don't say it wọ́n ní ẹ mọ̀ sọ. <laughs> Fẹ́mi Adésínà sọmọ bàbá igbákejì ààrẹ ni ọ́ ó ní you this guy you are crazy ah èyà sọ́ọ̀nìmù kan náà la sì ń jẹ́ o bàbá ìyáláyà rẹ̀ crazy sọ́ọ̀nìmù kan náà ìtì ẹ̀ kò yẹ ń bú gan bí ìgbà pé mò ń bú bàbá mi ni torádésínà ló náà ń jẹ́ ó sì lè jẹ́ ọ̀gá wa tòkè lọ́ọ̀yẹn o ìyá sọ́rí o brọ́dà torí ìmọ̀bi tó bọ́ sí lára yín báyìí nísìn sọ́rí o brọ́dà ó sì fẹ́ tán tèbí four plus four lẹ́lẹ́fẹ́ ṣe ó sì ti tán lọ báyìí please let who need it find it baba stop ẹ ṣe baba wọn mọ̀ ní ẹ mọ̀ sọ báyìí torí ọlọ́run ẹ ẹ tí ò wá lè find it ńkọ́ ẹ òní nísìn Saheed Ọlá ẹ sọ o Ọlámídé Àkànjí <laughs> wọ́n ní àdírọ́bì fúlàní are looking at you ẹ jẹ́ wọn wò wá kò sẹ́ni tó lè mọ ijójó bí oníjó n tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nu kò sẹ́ni tó lè mọ ijójó bí oníjó tí wọ́n bá ń wọ̀ tí yín ẹ̀yin ẹ ti ẹ ṣáàtì ẹ̀ ṣe ń tá a bá gbẹ́ ń gbọ́rọ̀ ẹ̀yin ẹ ṣáàtì ń tá a bá ní ẹ̀ ṣe ẹ̀yin ẹ ṣe kò sẹ́ni tó lè mọ ẹ̀yin tẹ́yin bá fẹ́ ṣe ẹ̀yin ẹ ṣe ẹ̀yin ò bá fẹ́ ṣe ẹ wọn tó bá fẹ́ ṣe ẹ wọn lẹ̀ ó mo sọ fún yín ẹ fà wọn tó bá fẹ́ ṣe ẹ fi lẹ̀ torí pé ní ìsìn báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn títẹ́ ẹ̀ bá sọ àwọn kan wà nú oko tó ń rówó lọ ṣàwọn nǹkan tá à ń sọ yìí o mo ń sọ fún yín o wọ́n ní bàbá ẹ mọ̀ sọ <laughs> Odùọlá thanks so much baba more grace to you mr okikiola ẹ jọ̀wọ́ nítorí ọlọ́run ó dà ẹ ṣeun kò sí wàhálà ìdí ṣé èyí tí ó ṣáà ìdí ọlá sọ dandan dandan bàbá ó yẹ sọ̀rọ̀ tọ àdúrà wo ọgbà fún bí o ti ṣe rí náà a rí i pé àwọn ọmọ Yorùbá nílé lóko hmm. gbogbo àwọn kan tá a fi ń ṣagbára yìí wọn fẹ́ kọ́ bọ́ ta torí àwọn apá kejì wa tí wọ́n ń dà wá láàmú gbogbo àwọn nǹkan yìí ló wà hmm. tó pé tá a bá gbìyànjú tá a bá ṣe mọ̀ mọ̀ pé Olódùmarè ó fàṣẹ sí i káwá tún fìyẹn lẹ o irú tí ó sọ wípé tí wọ́n bá ń léèyàn téèyàn ó ṣe tí ó dà fẹ́ rí tí ó di nǹkan ọmọ lóòótọ́ àmọ́ kò ṣeé ṣe ká má parọ́ tanra wa jẹ àfi ẹni tó bá fẹ́ máa parọ́ fún yàn ni ó ní pé ẹ máa bọ̀ wọ́n ṣàfẹ́ fún yín. mi sún ẹyin jẹ́ wọn dà mọ̀ èmi ò yẹ ti ń bẹ̀rù. ó ní wọ́n mọ̀ pé kọ́ máa bọ̀ àwọn ṣàfẹ́ fún yín hmm. kò lè ṣeé ṣe ẹ̀fíntẹ́ bá ń wá rọ́ọ̀kì lókù ntó tún ṣeé ṣe òun ni wípé tí a bá léèyàn bóyá èèyàn ti dá wàhálà lẹ̀ tán tó wá jẹ́ pé ẹ̀wọ̀n á rí pé bóyá nǹkan tó fi ń ṣe agbára wọ́n wá rí pé ó ti tán tó wá òpin jókòó wọn máa sá lọ tó bá ti lè yíjú padà mm. bí bá ṣe ń lọ ẹni tí ń lé òní bá. kí lè gbé. ẹni tí ń lé òní bá. bó bá yẹ pajú. tó bá yẹ pajú padà ẹni tí bá ti ń sá lọ báyìí ẹni tí ń lé òní bá kò sí tọ́ba ti lè gbé ẹsẹ̀ kan ẹni tí ń léhùn kò lè mú. wọ́n ní sóbìnrin lè ṣe àwọn iṣẹ́ yìí. kò sí ẹni tí ò lè ṣe o àtòbìn àtọkùnrin bí ń jagun. àwọn obìnrin ń jagun tọ́ba ti lè wà pa tọ́ba ti lè dá dúró tó ti dára ẹ̀ lójú gbogbo àwọn nǹkan ẹni yọ kọ̀ǹfàmù ẹ̀ ni hmm. tọ́ba ti lè ṣe yọ ọmọ kọ̀ǹfàmù ẹ̀ wò yọ ọmọ kọ̀ǹfàmù ẹ̀ wò tó fi rí pé yes òun ti dúró déédéé tọ́jẹ́ pé àwọn míì kì í ṣe pé nígbà tó o bá tún tó dìmọ́ra ni ọ mm. jẹ gbogbo ẹ̀ ni ẹ̀ tọ́jẹ́ pé èèyàn ó jẹ ni. nínú àwọn oògùn ọba míì mm. tó tún ṣe tọ́jẹ́ pé kìíní tọ́jẹ́ pé téèyàn bá jẹ ọbẹ̀ yẹn tán tó bá ṣe gbogbo ẹ̀ bọ́ bá gun plane kò ní kú bí plane já. irọ́ ni o bóyá mo ṣe sọ ara àbò náà nìyí o ara àbò ni ara àbò ni téèyàn bá fi lè rí ọbẹ̀ yẹn tó bá fi lè jẹ alábàáhùn la fi máa ń ṣèyún tó bá lè jẹ́ tó bá ti lè jẹ́ tán kọ́ nà bọ́n sí apẹ tó fi jẹ ọbẹ̀ wọn. bọ́jẹ́ machine gun kọ́ nà sí kò lè mú. Ah, ah. tó bá ti jọbẹ̀ yẹn tán kí wọ́n dàbọ̀n bo ìsásùn hmm. kò lè mú tó bá ti lè jẹ́ bá ti wà lára ẹ̀ ó ń ṣiṣẹ́ lọ́nu. kò ní í mú. Ah, lọ́dún kan tí mo ṣe fún ẹnìkan òun gangan o sọ fún mi ni mo wá rí i pé àlejò ni mm. oṣooṣù ni máa ń fún mi lówó ní òfun mi lásán máa ń gbà fún ọgbọ́dọ̀ pákínní ìmọ̀ ń lọ òṣìṣẹ́ elépo lẹ́kọ̀ọ́ nígbà náà mm. ni mm. mo sì fún mo bá ó fún mi lówó mo kan ṣẹ́ tí ń ṣe fún gan. ẹ mo ní bọ̀ ni wọ́n máa fa wàhálà lọ́dọ̀ àwọn fúnra rẹ̀ sọ fún ìyá rẹ̀ torí ìyá rẹ̀ ló mú dé ọ̀dọ̀ mi pé òun ọ̀pọ̀ tí bàbá ń ṣe fún òun ọ̀pọ̀ bá ní o hmm. pé wọ́n dẹ̀ da ìbọn bo òun. bàbá èèyàn five hundred ló ń wò. ó ní wọ́n dẹ̀ da ìbọn bo òun hmm. torí mi sọ fún pé bá ní but ngbà yẹn ń bọ ló tó mọ̀ yìí pé àṣé nǹkan bẹ́ ńlẹ̀. lára àwọn tó wọn ọmọ tó wọn ọmọ ọtán ọtán. ẹ gbogbo ẹ̀yin tẹ́ ń pé ká mọ̀ sọ ká mọ̀ sọ ní tèmi fẹ́ mọ̀ ni pé bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ sọ lábẹ́ ilé tẹ́ ẹ kó àwọn èèyàn jọba ẹ̀ sí kọ̀rọ̀bì kan tẹ́ ọ̀rá ń sọ fún wọn súkẹ́súkẹ́ ẹnìkan ó gbàbọ̀dè láàrin yín tí ó lọ sọ fáwọn tẹ́ ẹ fẹ́ kí wọ́n gbọ́. ẹ má jà máa ṣe bí ọmọdé náà ẹ má jà máa ṣe bí ọmọ ọwọ́ tẹ́ ẹ bá sọ lórí Facebook tá a wà yìí tẹ́ ẹ sọ aláwọn kan tẹ́ ẹ bá kó wọn jọ sábẹ́ ilé tẹ́ ẹ rọra sọ súkẹ́súkẹ́ sí wọn létí pé ẹ má jà tí kejì ó gbọ́ nínú èèyàn mẹ́wàá tẹ́ ẹ sọ fún wèrè kan wà láàrin wọn tí ó lọ tú àṣírí ń síta wáyé tẹ́ kúkú sọ ntàdé ń sọ rè á sọ èèwọ̀ rẹ̀ ẹ ti gbàgbé ẹ mọ̀ pé téèyàn bá lóògùn ntí opponent yẹn ọmọ wá kí náà ni èèwọ̀ rẹ̀ ibi tẹ́ tẹ́ ẹ̀yin tẹ́ sọ pé ká mọ̀ sọ ibi tẹ́ ti ní sẹ́ẹ̀sì mo ti sọ fún yín torí sẹ́ẹ̀sì yín dorí kodò gbogbo ẹ̀yin tẹ́ sọ mọ̀ sá ẹ̀ má sá ẹ̀ yàdú yín kírésì yàdú yín rọbì bàbá yín ní í ṣe kírésì torí tí bàbá yín ò bá ṣe kírésì yìí ní kúrò lé mi láì ṣe pé mo gba kọ́bọ̀ lọ́wọ́ yín kẹ́ ẹ ní mò ń ṣe kírésì ọlọ́mọ jẹ́ ṣe ọlọ́run níjẹ́ yín ó ṣe crazy gbogbo wa ọlọ́run níjọ́ á ṣe crazy à ń ṣeré ni ṣùgbọ́n tá à ń sọ ni pé ẹ má jẹ́ kí anybody ó intimidate yín tẹ́ ẹ bá sọ ń tà ń sọ yìí bàbá ṣé ẹ ti sọ pé nǹkan báyìí ló lè já ìbọn tẹ́ ẹ sọ lẹ́yìn ipa sọ pé ń bá fi jalè ẹnbàṣì fi nǹkan jalè ó ti kó bá rẹ ọ̀rẹ́dì tó rà sọ kẹ́ ẹ lè fi jalè à ń sọ kẹ́ ẹ lè fi dáàbò bora yín ni so n tá à ń sọ yín sìn ó ní wípé bá a sọ o bá a sọ o bẹ́ẹ̀ bá kó àwọn èèyàn jọ sábẹ́ ẹ lé ṣúkẹ́ṣúkẹ́ tẹ ọ̀rá sọ sí wọn létí pé ẹ mọ̀ jẹ́ tí kẹta gbọ́ o wèrè kan wà láàrin àwọn tẹ́ kó jọ tí ó lọ sọ fáwọn tẹ́ ẹ fẹ́ fi kojú kojú ìjà pé nǹkan báyìí báyìí ni wọ́n ti sọ kí ló dé táwọn ọmọ ogun sọ pé àwọn fẹ́ lọ jagun lónìí tó dẹ̀ jẹ́ pé before you know it gbogbo àṣírí tẹ́ ẹ sọ níbi tẹ́ ẹ ti train àwọn Boko Haram á ti gbọ́ that means pé wulẹ̀ wà ń bẹ̀ kó síbẹ̀ ife ṣe ẹ̀sọ́ ẹ̀sọ́ o ti líìkì síta wọ́n ti sọ̀rẹ́ wọ́n ti wà káàkiri ara yín olórí búkú ni wọ́n wọ́n ti wà káàkiri ìtì yín ni kẹ́ ẹ dáàbò bora yín stop deceiving yourself ẹ má jà má ṣe bí ọmọ kékeré ẹ má jà má ṣe bí ọmọ kékeré ẹ má jà má ṣe bí ọmọ kékeré so ẹ jọ torí ọlọ́run gbogbo ń tà ń sọ yìí ẹ má discourage àwọn tó bá fẹ́ lò ó kò sẹ́ni tó ń gbowó lọ́wọ́ yín we are giving you people for free à ń fún yín lọ́fẹ̀ẹ́ ni kò sẹ́ni tó ń gba owó lọ́wọ́ yín pé ẹ má ẹ má so fún díẹ̀ yìí ẹni tó bá fẹ́ ṣe kó ṣe é ẹni tí ò bá dẹ̀ ṣe àfipámẹ́nì kankan èmi mo ní data mi èmi mo gbéra mi wá bí bàbá ń bàbá mo dọ̀bálẹ̀ kí wọ́n tó gbé ọ̀dà ah, àwọn ò fún àwọn ọmọ Yorùbá lọ́fẹ̀ẹ́ láì gbà kọ́bọ̀ so ẹ má wàá jẹ́ ká fi ibi sùúrù bàbá bẹ́ẹ̀ torí tẹ bá ń sọ ọdún kan yẹn ẹ jẹ́ kí bàbá máa fi ibi gbà pé n táwọn ń ṣe ò dáa ntẹ́mi dẹ̀ sọ fún yín ni pé bẹ́ẹ̀ ṣe o bẹ́ẹ̀ sọ lórí Facebook bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ bá sọ lábẹ́ ilé náà àwọn tí ó tú àṣírí yín wọ́n wà ń ta ọgbẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tá a jọ kọ́ wọ́rìn wá lónìí Yorùbá Remedy máa tẹ̀sọ́wọ́ wájú lọ́sẹ̀ tó ń bọ̀ lórúkọ bàbá tí mi ní dárúkọ wọn ẹ ṣé o ẹ kú dìde wa gbogbo ìgbà àgbà òní tán lórílẹ̀ gbogbo tí ń jẹ́ tọlọ́run lórúkọ àwọn tá a jọ rìnrìn àjò yìí lónìí lórúkọ àwọn tá a jọ rìnrìn àjò yìí alimola súnkànmí àti azeez ayántádé ló gbé kámẹ́rà dání tí wọ́n ń bá wa ká a báyìí tẹ́ ẹ sì fi ń gbóhùn wa ketekete ẹ support movement yìí mo ti sọ fún yín pé a fẹ́ mọ̀ lọ káàkiri káwábi táwọn agbára Yorùbá sodo sí fáwọn èèyàn tó nílò ẹ̀ a nílò bọ́ọ̀sì tá a mọ̀ gbé kiri tó lẹ́mìí ẹ mọ̀ gbẹ́ ti ẹ̀rọ mi sí fẹ́mi o màmá kan pè mí last week wọ́n gbé kiri mọ̀mọ́ èmi ò lẹ́mìí wàhálà ẹ mọ̀ gbẹ́ tiẹ̀ tí wàá mọ̀ tì tí sùkànmí ọmọ wàá àbí tí sọ́kàn mi ọmọ wà tí mọ ti irọ́ o ètò bá strong dáadáa tẹ́ ẹ mọ̀ pé yóò wúlò fún tá à ń ṣe ká lè fi ṣe research dáadáa síwájú sí i òun là ń sọ o ẹ má gbé problem wá o gbogbo ẹ gbogbo ẹ náà dẹ̀rẹ́ ẹ̀yin náà support wa financially morally whatever way tẹ́yin bá fi lè support wa ẹ support wa ká lè bá ṣe ju n tá à ń ṣe yìí lọ happy birthday lẹ́ẹ̀kan sí o alhaji márùn ìdọ̀tí alhaji márùn ìdọ̀tí eh, eh, alhaji márùn ìdọ̀tí ògúnrìndé happy birthday to you god bless you sao ọlọ́run á túbọ̀ bá wa gbé ga á bá a gbé yín lórí sókè bẹ́ẹ̀ ṣe ṣọdún ọdún yìí ẹ ó tún ṣe tó ń bọ̀ bàbá yẹn fún wa ní twenty thousand wọ́n ní ká fi ṣàdúrà ká pín fáwọn ọmọ fún ọjọ́ bí àwọn ẹ ṣeun sa o alhaji muftau abiodun márìndọ̀tí ògúnrìndé láti united kingdom ẹ ṣe sá god bless you ọjọ́ bí yín ò ní dọjọ́ ibi ìdàgbàsókè yóò mọ bá ẹ̀mí yín ẹ ní rí àìsàn ẹ ní rí wàhálà bẹ́ẹ̀ ni yóò rí o ti rí bẹ́ẹ̀ lórúkọ ọlọ́run tó dá ọ̀run àti ayé adésínà òkìkíọlá òun lórúkọ tèmi o a pàdé níre láyọ̀ lálàáfíà nígbà míì ìgbà rere ó dàbọ̀ o. Tchau!